kùránì orí kẹwàá ọ̀nà ni a wà olúwẹ́lẹ́dàwà subhanahu wa ta'ala ó fi àpẹẹrẹ kan lélẹ̀ fún wa àpẹẹrẹ ìkan nínú àwọn ànábì rẹ̀ eré tó rán sí ọmọnìyàn ànábì Yunus alayhi salatu wassalam mo jẹ́ pé súratu Yunus ọ̀nà ni súra táǹkà lọ́wọ́ ọlọ́run bá fi àpẹẹrẹ ìsẹ̀mí ayé rẹ̀ ó fi lélẹ̀ ó ní ó fàpẹẹrẹ ìsẹ̀mí anábì Yunus àti ìpèpè tó ṣe fáwọn èèyàn rẹ̀ lásìkò rẹ̀ tó yẹ pé lásìkò rẹ̀ nìkan ló jẹ́ pé gbogbo àwọn èèyàn rẹ̀ ni wọ́n gba islam gbogbo àwọn tọ́lọ́wọ́n bá rán wọn sí tọ́lọ́wọ́n bá rán sí ni wọ́n gba islam nígbà tó ti sọ fún wa tẹ́lẹ̀ náà ọ̀rọ̀ tá à ń bá bọ̀ wípé kò sí àlẹ́bí kan tó wọn bí ó jẹ́ pé àwọn kan ó gbà nínú wọn àwọn kan ó gbà sí lẹ́nu àwọn kan ò ní gbà ṣùgbọ́n ànábì Yunus ibn Mata tiẹ̀ yàtọ̀ sòyẹn ní òjẹ̀fà afẹ́ sàlàyé díẹ̀ nínú ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallama nípa òjíṣẹ́ ọlọ́wọ́n ọba yìí aya eléyìí tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tí ó ní falawla. كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس Allah ní pé ká nílùú kan bẹ tí gbogbo wọn nígbàgbọ́ tí gbàgbọ́ wọn sì ṣe wọn láǹfààní ká ní bẹ ni ẹyọ kan tó wà náà ni àwọn àjọ Yunus lámà ámànú nígbà tí a gbàgbọ́ nú Ọlọ́run Allah ní kashafna anhumul adhab. بل خزي كشفنا عنهم عذاب الخزي أولا وبا أسي يايتي أسيكو لريما في الحياة الدنيا للايي ومتعناهم إلى حين الله لا جمو بدو أي فاسكو تمالو أسي لأيي ilé ayé ìgbádùn asínlé ayé ìgbádùn fún wọn fásìkò tí wọ́n lò yẹni pé tí wọ́n fi kú láyé tó gbogbo sẹ́mi ayé yẹn náà fúngbà díẹ̀ náà ni àfáà ni pé fàlàwùlà fàhálà gbogbo yín ò ṣe rí báyìí gbogbo ẹ̀yin ìjọ ayé ò ṣe rí báyìí káánà kọ́rí ẹ̀ta ni tó jẹ́ pé gbogbo àwọn aráàlú yẹn kádàbí gbogbo àwọn aráàlú kan ámànà kọ́bùlẹ̀ nùzúrẹ̀ làdáàbì bíyà tí wọ́n gbàgbọ́ ọpọlọ́run tó sọ ìyàkalẹ̀ fún wọn fanafaha ìmánuha tí ìmánì wọn yẹn tó sì ṣe wá láǹfààní wọ́n ní torí pé kò sí ìjọ kan nígbà tí wọ́n rí àwọn àmì àwọn àmì ìyàtọ̀ lọ́wọ́ bá ṣàdéhùn fún wọn tí wọ́n máa ń gbàgbọ́ wọ́n gbà táwọn ìjọ ànábì Yunus gbẹ́rùgbọ́n rí tánàbí wọ́n sọ fún wa pé ìyà Ọlọ́run bá ń bọ̀ o nígbà tí wọ́n rí àwọn àmì pé ìyà yìí ń bọ̀ gbogbo wọn bá gbàgbọ́ pátápátá ọlọ́ni fánàfà àhá ìmánu ha ìdí tí ìmáni wọn fi sàǹfààní fún wọn nìyẹn ọlọ́wọ́n bá ka ìyà yẹn kó fún wọn ọlọ́run láwọn tí wíwẹ̀ ṣẹlẹ̀ sí ilà kọ́ọ̀mọ̀ Yunus àwọn ọjọ́ Yunus ní lámà ámànú nígbà tí gbogbo wọn gbàgbọ́ àfáàní ẹ̀ńdàrú ìyá ti ìmọ̀ràn sílẹ̀ àdáàb wàlámù yóò áhìrú ìlà hululi nígbà tí wọ́n rí àwọn àmì pé ìyá ọlọ́run bá fẹ́ dé wọn ò lọ lára <clears throat> kó fi ṣẹlẹ̀ wọn ò dé ọlọ́run gbìyànjú dé kí ìyá yẹn dé gbogbo ìṣẹ̀lẹ̀ fáwọn àjọ àwọn sámúdáwá nìyẹn aláàbí wọn sọ fún wa wípé òjò ìyàwó rọ̀ lé lórí o nígbà tó dé ìṣú wọn ni haza aarò ló ń mọ̀ náà wọn ni ẹ̀ṣújú eléyìí òjò lásán ní ọ̀rọ̀ fún wa ọlọ́ni bá ní wọn bá sàájà tó ń bẹ̀ ọlọ́run a ntẹ́ ẹni ó tètè wá dé báyìí ìyá tẹ́ retí náà ni tẹ́ lọ sọ kí ìyá ọlọ́run bó sọ̀kalẹ̀ yẹ kárì sọ̀dọ́rùn bọ̀ rí rí fi ha azabun alim atẹ́gùn kan ti ń fẹ́ bọ̀ ni o ìyá tó koko ìyá ẹlẹ́sẹ̀ lérò ń bá bọ̀ òjò òjò ìyá bí òjò ti ń kán lé ọlọ́run ní fàjà aláhùn káfíń màkúl wọ́n dàbí ewé igi tá a jẹ́kù bí àjẹkù ewé ilé wọn wó àwọn gangan di ẹni tó tó tó kú kẹ̀kẹ́ kalẹ̀ ọlọ́run bá sì ní tó bá sàdéhùn àmọ́ àmàdéhùn rẹ̀ sẹ́ ṣùgbọ́n àwọn ọjọ́ sọ́ọ́lì àwọn ọjọ́ Yunus aleyhi salatu wa ìgbà táwọn rí àwọn àmì pé ìyá ẹ̀ ti fẹ́ sọ̀kalẹ̀ àwọn gbàgbọ́ ọlọ́ni ìbàjẹ́ pé gbogbo àwọn ọjọ́ rí gẹ́gẹ́ bí àwọn ọjọ́ ànábì Yunus nìyẹn torí àwọn tó bá nígbàgbọ́ náà náà bá àwọn ni wọ́n là fún omi ìyá rẹ̀ wọn àwọn tí wọ́n gbẹ́rù gbọ́n rí kò sí ọlà kankan níbi ìgbẹ́rù rí sọ̀rọ̀ ọlọ́wọ́n ọba látara bẹ́ẹ̀ ọlọ́ni kàṣáfínà anamọ̀lá adábà nàkìtì fún ìhàyà ومتعناهم إلى حين ألم لا كيا يكوركو دريوا أسدمون بلاي fúngbà díẹ̀ àfáàní ìǹkìdọ́hì àjálìhìm nígbà tí kálukú tọ́nà bá kádà láti kálukú kù láyé inú wọn ni wọ́n kù láyé látara bẹ́ẹ̀ anábì Yunus alayhi salatu wassalam nínú ilé ìtọ́lọ́lá nínú àwọn anábì ọlọ́wọ́n bá ní wọ́n ní afọ́wọ́n ibn Abbas radiyallahu ta'ala anhu wọn lánàá bí sọ wípé máyà ń bá gèlè abdin anya kúlà ana khairun min yunusa ibn matta kò lẹ́tọ̀ fún ẹrú kan kó ló ń lóore ju yunus ọmọ mẹ́ta lọ yunus ọmọ mẹ́ta ó kọ bàbá rẹ̀ ní mẹ́ta òun ní jẹ́ yunus alábìnrin kò lẹ́tọ̀ fẹ́ ẹrú kankan ẹrú ọlọ́ọ̀bá kankan kó ló ń lóore jùlọ abdullahi bin mas'ud radiyallahu anhu ọlànàbì sọ pé láyàkú lẹ́nà àhàdùkún ìní khairu min yunus abinu mẹ́ta ẹnìkankan ní yóò gbọdọ̀ sọ pé lórí ju yunus ọmọ mẹ́ta lọ nínú àwọn ànábì ọlọ́wọ́ bẹ̀rẹ̀ dà subhanahu wa ta'ala tọ́nà ọba kì í tí ó gbọ́lá fún wọ́n ní nínú orí nínú ọlá tí ń bẹ fún un náà ni wípé anabi yunus alayhi salatu wa salam nínú àdánwò ọlọ́mọba àdánwò bá ń lé ayé débi pé láwọn àsìkò kan ó dẹni tí wọ́n lọ jù sílẹ̀ pápá ilé lọ ìyàwó lọ kò lọ́mọ àìsàn bò ó dẹni dẹ́nì kankan ò lè súntọ̀ mọ́ wọ́n lọ gbélé ahoro lẹ́yìn lẹ́yìn ìlú nílẹ̀ pápá. so wọ́n ní débi pé abẹ́ igi inú gbó ní ń gbé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ látara ìgbàgbọ́ ní ọlọ́run ọba látara débi kí wọ́n ní àwọn ewé ilẹ̀ gankan igi ìràwé àwọn nǹkan tó bá rí inú gbó ní jẹ ṣùgbọ́n látara ìdúnnímọ̀ àdúrà ó dá gbogbo àwọn orí padà fún Abu Hurairah radiyallahu ta'ala anhu ó ní turiha Yunus bil ara wọ́n ní wọ́n ju wọ́n gbé anabi Yunus lọ sí ilẹ̀ kan pè ní al-ara ara òun yẹn náà pè ní ilẹ̀ tí ò sí nǹkan nǹkan ní kankan bẹ̀ kódà kò sí igi ń bẹ̀ aarun minha ilẹ̀ tó ilẹ̀ òkú fa ambatallahu alayhi. يقطينة فكنا يا أبا هريرة وما اليقطين قال شجرة الدباك wani zubainu lai ọlọ́wọ́ bá sì ní kíkí kan wù igi dáńpé ní igi dùbà wọ́n ni ó sì wù mẹ́ hayyahallahu lahu urwiyatun wa hashiyatun min hashash aw hashash al-ard pé igi yìí òun ló ń fa sáàbì táwọn nǹkan mí fi ń wù lábẹ́ rẹ̀ eléyìí tánàbí Yunus alayhi salatu wassalam ti ń rí jẹ láwọn àsìkò yẹn wọ́n ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ látara ìdúró tọ́lọ́wọ́ bá ṣe sùúrù lórí àdánwò ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó mú àdánwò ìkú fún anábì Yunus alayhi salatu wassalam ó sì sọ di ẹni tí ó ń gba wá àyípadà lọ́dọ̀ ọlọ́run ọba ìgbà yẹn lọ́run bá ṣe ẹran padà sáwọn èèyàn rẹ̀ tí wọ́n sì páyà ìyà tí wọ́n sì gbàgbọ́ tọ́lọ́run bá sì ní kí ìgbàgbọ́ wọn yẹn ṣe wọ́n láǹfààní nínú ìsẹ̀mí wọn àbẹ̀lẹ̀ náà ní kọ́lọ́jẹ́ kó náà ní olùgbàgbọ́ ní ọlọ́run kó sì ṣe òòrè fún wa wọ́n ní ọlọ́run bá kò ti sọ láwọn àyè ní ìpè yá hasratan ibadi ma ya'tihim min rasulin illa kanu bihi yastahzi'un ó mọ̀ sí fáwọn ẹrú o tó jẹ́ pé kò sígbà tánà ìlú adé wá wọn àfi kí wọ́n mọ̀ sí yẹ̀yẹ́ láì mẹ́ni kadhalika ma ata alladhina min qablihim min rasulin illa qalu sahirun aw majnun lọ́pọ̀lọpọ̀ gbà bánàbí bá wá báwọn pé sáhìrù wọ́n ní òkú dání majnun wọ́n ní wúrì lílì لا يبرر وكذلك ما أرسلنا من قبلك من قرية من نذير إلا قال مترفوها وسيبوا أدنوا بابانا النبي كسلوكا أفكا وبالجيبه كان سأقول إنا وجدنا آبانا على أمة أن كتابا بابا ولوريه وإنا على آثارهم مقتدون إن بابا وانسي لا مسيلو آني بايليتو مواي وني torí ẹ̀rọ ìjẹ́ pé àwọn tó gbà fáwọn ànábí ọlọ́wọ́ ọba lọ́gọ̀ kìí sí gbogbo àwọn èèyàn wọn tó bẹ̀rẹ̀ kìyàmà ànábì ní pé ọ̀rọ̀dọ̀ aláyé àmìyá ọlọ́run bá fáwọn ànábì ọlọ́run bá hàn mí bí ó sì ṣẹlẹ̀ sí wọn lálẹ́ kìyàmà fàjálà nàbí yamuru wa máa hù fi àwọn mi nàá ànábì ọlọ́run bá mí àwọn èèyàn díẹ̀ ni ó máa tẹ̀lé wọn nàbí yóò máa hù rọ́jùlún wọn nàbí yóò máa hù rọ́jùlán ànábì mi ẹnìkan pé ní wà pẹ̀lú ẹlòmí èèyàn méjì wà nàbí yìí lẹ́sẹ̀ máa wò ahad kódà ń bẹ nínú ànábì ọlọ́run ọba tí ò rẹ́ nìkan kan tẹ̀lé òun nìkan náà ní jíṣẹ́ ọlọ́run ọba ẹnìkan kan ọgbà fún tó fi kú àwọn èèyàn sì pọ̀ tiẹ̀ntìẹ̀ tọ́lọ́run ọba náà sí wọ́n ní fún mọ̀zákàrà kásárà àṣìbá Musa ṣùgbọ́n àwọn tó tẹ̀lé ànábì Musa àwọn ó pọ̀ tiẹ̀ntìẹ̀ lẹ́yìn náà làwọn tó tẹ̀lé ànábì sallallahu alaihi wasallama àwọn ni wọ́n pè ní sawadun azim àwọn èèyàn tí wọ́n pọ̀ rẹ́rẹ́ sòtórí ẹ̀ ìtọ́nà máa ń sọ lọ́yà ni pé kò sí ìjọ kan tọ́nà bá rán ànábì kan sí tí gbogbo wọn wá gbàgbọ́ àti àwọn ìjọ ànábì Yunus nìkan àwọn aráàlú rẹ̀ gbogbo wọn gbàgbọ́ látòkè délẹ̀ so wọ́n ní wọ́n ń pe ìlú wọn ní nìyínáwì wọ́n ní ntòsí jẹ́ kí wọ́n gbàgbọ́ lẹ́ẹ̀kan náà wọn náà ní kí wọ́n páyà ìyà eléyìí tí ànábì ọlọ́wọ́n bá tó kìlọ̀ fún wa pé tẹ́ ẹ̀ bá gbàgbọ́ ìyà tí ó jẹ yín nìyí gbogbo pọ́lọ́mọ bá sànù wọn náà ni mélòó mélòó àwọn ànábì ọlọ́wọ́n bá tí wọ́n kìlọ̀ ìyà fáwọn èèyàn wọn táwọn èèyàn wọn ò torí ìkìlọ̀ yẹn fẹ́ẹ́ sì gba Islam lọ́wọ́ wọn kódà wọn tún máa ta wọn láyà ni wọn máa dí àwọn pé tó bá yẹ lọ sọ yá jẹ́ kí ìyá yóò ṣẹlẹ̀ so ṣùgbọ́n àwọn ń tí wọn wọ́n bẹ ọlọ́run ọba kó gbé ìyá yẹn kúrò lórí wọn wọ́n ní ọlọ́run ọba sì gbé ìyá yẹn kúrò lórí wọn ìdí ni tó fi jẹ́ pé ìyá alẹ́ ayé tó gbé fún wọn kó fún wọn ìtàn nígbàgbọ́ yìí ọlọ́run bá fi ká ìyà kìyàmà náà fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn olùmọ̀ wọn ni ìdí ni tó fi jẹ́ pé nínú ọ̀tàn àwọn àjọ tí wọ́n gbàgbọ́ pátápátá pẹ̀lú àwọn anábì ọlọ́run ọba òun náà ni àwọn àjọ Yunus aleyhi salatu wa salam ilé ìnáwó ọlọ́run ọba subhanahu wa ta'ala bí fi ń sọ fún wa nínú ááyà yìí lọ́nà walau sha'a rabbuka la amana man fil ardi kulluhum jami'an ọlọ́run bó bá fẹ́ ni gbogbo ẹni tó wà lórí ilẹ̀ ayé ni ìbá nígbàgbọ́ ṣùgbọ́n nínú òfin ọlọ́run bá náà nípa àwọn èèyàn kan mọ̀ jẹ́ kẹfìrí àwọn èèyàn kan mọ̀ jẹ́ mùsùlùmí ìyẹn ò wá jẹ́ pé torí kó jẹ́ fi ọlọ́run ọba ẹni tó jẹ́ kẹfìrí ní excuse níwájú ọlọ́run ọba rárá o tòró pàṣẹ ìmánì ó sì kọ́ ká jẹ́ kẹfìrí so ẹni tó wá kọ̀ tó gún lágídí nítorí bá fi fún wa ní àǹfààní wíìlì ká lè sọpá fẹ́ ṣe nǹkan àbí sọpá àṣe ẹni tó nígbàgbọ́ ó fẹ́ láti nígbàgbọ́ ni ẹni tó sì gbólágídí òun ló chúùsù láti gbólágídí ìdí nìyẹn tọ́mọ ìdí yìí ó fi jì àwọn àjọ ọlọ́run ìdí nìyẹn tá a fi rú orin tá a fi gba ládá tòtú pé fákọrẹ bí àwọn ẹranko nísìn àwọn ò ní ọlọ́run bò dá wíìlì mọ́ wọn lẹ́yìn kan jẹun kan bóbìnrin kan bára wọn sùn kan sùn kan jí àwọn ò lè fi kọjá bí wọ́n ti ń ṣe yẹn àdámọ́tọ́lọ́ bá dámọ́ wọn nìyẹn ṣùgbọ́n ọmọ ẹ̀dẹ́ yẹn lè dìsáìdì pé mo fẹ́ sùn ó dáa náà mi ò sùn mo fẹ́ jẹun ó dáa náà mi ò jẹun wíìlì lọ́wọ́ bá fún wa yẹ pé mo fẹ́ nígbàgbọ́ ní ọlọ́wọ́ bá ó dáa náà mi ò nígbàgbọ́ àwádìí àwa kírun àṣùbá ni sùn ọgọ́rin yẹn náà wà táwọn náà jí kódà wọ́n ti jí lásìkò tá a ṣùgbọ́n wọ́n wá ní kírun àṣùbá wọ́n choose láti mọ́ wà kírun àṣùbá ni ìdí nìyẹn tó lọ́wọ́ fi wá bí ẹni tó ṣiṣẹ́ léèrè kí ó tó fi ṣe ẹni tí ò ṣiṣẹ́ kí ó tó fi ṣe tí ó fi sẹ́ni tó ṣiṣẹ́ lérè tí ó fi sẹ́ni tó ṣiṣẹ́ lẹ́sàn tí ó sì fi ìyà jẹ ẹni tó kọ̀ tí ó ṣiṣẹ́ ọlọ́ni tọ́lọ́ bá fẹ́ ni gbogbo èèyàn ní ìbákú nígbàgbọ́ ọlọ́ni afa anta tukiri hun náà sàhátà yakunu mùmìnín ìwà anábì sọ̀rọ̀ kó lè jẹ àwọn èèyàn pa tí wọ́n fi gbàgbọ́ ni ara o ẹnìkankan ò lágbára àtijẹ́ ẹnìkankan pa tí ó fi di mùsùlùmí ṣùgbọ́n náà ọba ní máa tó bá wù mọ́nà wọ́n kà pa wá láfẹ́ ká jíṣẹ́ ọlọ́run yẹn torí ẹ̀ báyọ̀ bí ọlọ́run ọba Yunus bó ń ṣe jíṣẹ́ fáwọn èèyàn rẹ̀ tí gbogbo wọn gbàgbọ́ anábì ọlọ́run ọba míì jíṣẹ́ ẹnìkan kò gbà á gbọ́ òun nìkan ló kú òun nìkan ló dá jíṣẹ́ títí ẹnìkan kò gbà á gbọ́ ó sì dákú lórí ìmánì rẹ̀ síbẹ̀ náà anábì ọlọ́run ọba gbé èèyàn méjì mẹ́ta nínú ọ̀pọ̀ tí wọ́n ti ń yàn anábì ọlọ́run ọba míì ọlọ́run ọba sì jẹ́ káwọn èèyàn tó pọ̀ ó gbàgbọ́ nínú rẹ̀ ó ní eléyìí sọ fún wa wípé kìí ṣe báwọn èèyàn bá ti pọ̀ lẹ́yìn èèyàn nípa sẹ́tẹ̀yàn jẹ́ èèyàn ti jẹ́ lódodo sí báwọn anábí ọlọ́run bá tọ́lọ́ sẹ́nìkan kò gbàgbọ́ nínú ẹ̀ kéde pé wọ́n parọ́ kéde pé wọn ò mọṣẹ́ jẹ́ kéde pé wọn ò ní òṣùlùbù dáwà rárá o ṣùgbọ́n náà bá ní máa fún ní kọ̀bùl gẹ́bẹ̀ náà ní láwùjọ tá a wà náà kìí ṣe bákan náà ni àwọn èèyàn ṣe máa fálà fún gbogbo àwọn àfà tí wọ́n jíṣẹ́ ọlọ́run bá kódà àwọn àfà súnà ẹlòmíì yóò lérú lẹ́yìn tọ́pọ́ ẹlòmíì kẹ́ẹ̀ tó méjì mẹ́ta wájú rẹ̀ ẹ wò pé sáfà yìí kí wáyé torí pé káwọn èèyàn gba dáwà téèyàn ṣe nínú fábùlù ọlọ́run ọba ni kò wá túmọ̀ sí pé torí pé nìyẹn máa ṣe kí n táwọn èèyàn fi jọ́ọ̀jì ẹni pé ah, àfọ àgbàmọ́ ni ọ̀rọ̀ adúlọ̀ àwọn èèyàn dẹ́ jókòó jókòó rẹ̀ ní ara o lọ́dọ̀ ọlọ́run ọba iṣẹ́ tó ti rán kálukú tó bá ti jẹ iye èèyàn tó gbà fún kì í ṣe ní dáadáa fẹ́ gbà báwọn ìbá ti gbà fún tó pé ló fi wá jẹ́ ni ló fi jíṣẹ́ ọlọ́run ọba tó rárá o so tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn ànábì ọlọ́run ọba tí ò lẹ́nì kankan tẹ̀lé wọn sáàsọ̀ fún òun òjíṣẹ́ ni ó kú jíṣẹ́ ṣùgbọ́n gbò jẹ́ pé ọlọ́run jẹ́ oyún wa pé tó bá wù òun ní òní wà máa kára ní nafsin antu mina illa bi idinillah ẹ̀mí kan ò lè nígbàgbọ́ náà ọlọ́run àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run wòye jàdú rísà alẹ́lẹ́dínà láàyè àkìlú ṣùgbọ́n náà bá ti tọ́jú ẹ̀gbin ìyá ẹlẹ́gbin ó ti tọ́jú ẹ̀ fáwọn tí wọn ò ṣe làákàyè tí wọn nígbàgbọ́ nínú ọlọ́run bẹ̀rẹ̀ dà subhanahu wa ta'ala tó wà fáà ní pé wòye jàdú rísà alẹ́lẹ́dínà láàyè ya'qilun ay la yatadabbaruna ayati Allah àwọn tó jẹ́ tí wọ́n ronú sọ̀rọ̀ ọlọ́run ọba àwọn àmì ọlọ́run ọba tó fi sórílẹ̀ tó fi jẹ́ ìmọ̀nà àwọn tí wọ́n ronú sí ọlọ́run ọba ti gbé ẹ̀gbin lé wọn lórí àjàgà ọlọ́run bẹ̀rẹ̀ subhanahu wa ta'ala kí ó ka ẹnì kọ̀ọ̀kan wa kún àwọn tí wọ́n ní gbàgbọ́nú rẹ̀ الله تعالى عالم وصلى الله وبارك على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام وعليكم السلام وين يا رفا láì pé atẹ́gùn dúró láàárọ̀ ìkọ̀fẹ́ fẹ́ ni atẹ́gùn dúró kọ̀fẹ́ láàárọ̀ yìí olú kọ̀fẹ́. ó ti ń lò.